ẹ̀yìn àgbójúlé ló ń já níkulẹ̀ ẹni àbáfọ̀rọ̀ lọ màá ló ṣe ní báṣubàṣu. Just trust in the Lord, trust no no one because kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà o. Igi àbáfẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́ okay. Okay. I can see you're listening. Pé mi jẹ pé mi kàlẹ́ náà pé oh read read read um, and no play make jack it all boy. Oh, Fapọ̀ nípa ágì ìkàrọ̀jọ́ díẹ̀. That's true. kí wọ́n sáré sọ fún ẹ pé to fẹ́ travel? Ayọ̀ mi kí ni ṣífù náà wá wí kí ló fẹ́ sọ ṣe ló ń wò bí ọ̀dẹ̀ ẹni yẹn kíyàwó ẹ̀ náà ni nǹkan tó bá dẹ̀ ti fẹ́ ni kábàá máa fẹ́ ní ilé ẹ̀wù ọ̀ sọ̀rọ̀ ni mo fi bá yẹ àwọn ṣe. ìyàwó òfòwò ni. ẹ tí bá níbi ìgbégbèsè kankan mà irọ́ ni mo pa kò sí nǹkan tí mi ti ṣe gbogbo ìgbìyànjú tó ń ṣe láyé lórí ọmọ ṣùgbọ́n ṣé kí n sọ pé omi pọ̀jọ̀ kàná tó bá jẹ́ pé nǹkan tí owó lè ṣe ni màá ẹ̀yin jókòó tí lẹ́kẹ̀ẹ́ máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kò sírú hospital tí mi ti lọ àti ilé àti àwọn kò sírú test tí a ti ṣe bó nílẹ̀ yìí àti lókè ṣùgbọ́n ẹ̀wọ̀n wọ́n ẹ má jẹ́ sọ pé mo ti gbà fọ́ náà. people don't really wanna know how much you do for them they no mind bó wù ẹ kó kú tó bá tẹ̀ ti jẹ́ pé ẹ lè bẹ̀rù àlàyé ẹ ṣàtẹ̀ respect ọmọ rẹ̀. jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí ń dáhùn èèyàn lóhùn salamu alaikum wọn ti la yẹn wa. yẹn wa ẹ pẹ̀lẹ́ ẹ mọ bínú mò ń dáhùn nǹkan náà lóde ẹ pẹ̀lẹ́ ṣé àwọn náà ni ẹ ń sọ. àwọn ni èmi àti ìyá a ti jọ sọ̀rọ̀ púpọ̀ nígbà ọpẹ́ ti ọlọ́run ọlọ́run lè yẹ pé wọ́n sọ pé àjẹun ní àṣẹjì kò lá ó ní ẹgbẹ́ ní àdáyínú gbogbo ìsítara tá a ṣe ọlọ́run jẹ́ kó máa yé mi pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bàbá ọwọ́ ara yín lè fi fà bẹ́ẹ̀ ni nítorí pé kí ni ó ní èèyàn kan tó jásí pé olóore yín ni ẹni láti yẹra fún ni bẹ́ẹ̀ bá yẹra fún àwọn ìyàwó yín wọn ò lè lóyún o bẹ́ẹ̀ ni mo sọ àfa ẹ ṣe sá ọlọ́run sá ọlọ́run àwọn fún mi sá lórí ní tẹ̀sán yẹn sá ah, ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní mo lè sọ pé ó lè jẹ́ olórí mi àgbàlá lórí ẹ adésínà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni mo wọ́n lẹ́yìn òun tó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ àyàfi tó bí ọmọ mi kan náà kọ́lá àti ìyàwó méjì tí mo ní ìkùnsẹ́lẹ̀ tí mo fi olè dápọ̀ ní. ọlọ́run bá ọtí ẹni àbáfọ̀ ọ̀rọ̀ lọ màlúù sí bá ṣe ń sọ̀rọ̀ mọ̀ láì tàbí láì súnmọ́ bí láàyè ọlọ́run ń gbẹrun tiwa sọ̀rọ̀. mo ń sọ fún ẹni kò rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ bọ̀ tó bá rí báwọn ṣe bá ní ìrọ̀ àmọ̀ ọ̀nà àbáyọ kan báyìí ló tún wà fún yín báyìí ẹ bá mọ pàtó nítọ̀ ẹ wà ẹ gbàwẹ̀ fún odidi ọmọ ọjọ́ gbáko bẹ́ẹ̀ bá ṣe lè ṣe ìṣẹ́kọ̀ọ́ ṣe kí wọ́n tó dá ìwà bí àdá ọlọ́run á sì ṣe káwọn èèyàn ọdún ìyá àwẹ̀ ọgbọ̀n ọjọ́ pápí àà àwa tí èmi ti gbàwé ọjọ́ mẹ́ta ẹ̀rọ ti sọ ẹ ọ̀rẹ́ kan náà tẹ̀lé tuntun ìjọra fún náà ṣe ọ̀rẹ́ tó ti bọ́lá ọkọ̀ láti kékeré náà ní sọ́mà lóko olóòtú àbí màmá. wọ́n ní ẹgbẹ́ mi máa da yín lò olóyè àwẹ̀ lá ní ẹgbà tẹ̀ ṣe báyìí lórí ọlọ́run ẹ àwẹ̀ ọgbọ̀n ọjọ́ péré lá ní ẹgbà tẹ̀ ṣe báyìí àlá ah, ilé ayé asán um, ilé mo fò òtí bàtà lásán ọ̀rọ̀ mi gan ìyẹn ọmọ àtọ́pọ̀ ẹni abúlé ìgbà ni ṣó ah, ti gbọ́ ojú olójú ní ọ̀rọ̀ àkọlé dàbí ojú ẹni àwọn afẹ́fẹ́ ah, ni máma fọkàn fẹ́ni àkísà ń ta kàn tẹ́nitẹ́ni tó bá ń ṣe ọmọ láti máa fẹ́yìn fẹ́yìn yíṣẹ́ kúkú wọn máa máa ṣe kí ẹ lẹ́yìn wàá tún gbé wọn ẹ̀ máa lọ́ọ́ jọ ṣe fàájì ìyàwó ilé gan ó lè máa jẹ́ lẹ́sẹ̀ as long as tó bá ti jẹ́lẹ̀ ìrànràn ṣó o máa dé ṣe. ẹ wá kàn ṣe kàn ṣe ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ẹ̀rù kò sí ètò ìlera nù méjèèjì tó bá jẹ́ àwẹ̀ lẹ fẹ́ mu tó bá jọ̀rẹ̀ yìí ẹ ṣe kí nǹkan tó rù mí tán lẹ̀ bá ti sọ̀rọ̀ lọ́mọ mi ọmọ mi ọmọ mi ọmọ yẹn bí àbúrò ló jẹ sí àwọn ọmọ tẹ bá mí sìn lọmọ yín tó ti yé yìí torí náà kẹtẹtẹ wá kàn ṣe kan káwọn ìyàwó yín lè fi kúṣòro káwọn ọmọ lè máa kéde lè tó ti yé yín bẹ́ẹ̀ yìí tó ti ràn mí lọ́wọ́ má kọjú. Ah, wá ga báyìí o hmm? ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní adésínà ìjọ ti jẹ ìjọ àlejẹ àwọn akọrin náà ni. ṣé pé ó lè jẹ́ bóun ló ń ṣe mí. sọ tá ìsọ wọn ni kí tún gbàwé thirty days and thirty nights thirty days and thirty nights <laughs> ṣé mi lè gbàjọ mẹ́ta ikú nìyẹn that is suicide man ẹ̀gbọ́n náà ṣé kí n ṣe ète adéṣèwà àti màmá ènìyàn láti fi pé wọ́n pa Want to jogún properties. àbí báwo lèèyàn ṣe gbà wọ thirty days and thirty nights ò ní kú láì ṣe mọ́sẹ̀ Mami, ọ̀rọ̀ tálàfà sọ yẹn mi ò rò bóyá máa wọ̀. Chief ò lè gbà wẹ́. Ẹ mọ̀ pọ́kọ mi ni èmi ni mò ń bá gbélé. Bó ṣe wọn yẹn kò lè finú ẹ̀ ṣeré látàárọ̀ títí dọ̀sán. Tí ò bá hmm. jẹun lásán máa máa sunkún ni. Ó jẹ́ kókó. Ọlọ́run ọba ń gbọ́. Kò lè gbà wẹ́ kó ń finú ẹ̀ ṣeré. Dẹnu rí ọ̀rọ̀ ọ̀rẹ́ Mr. Adesina yẹn. Ṣé rí gbogbo ọ̀rọ̀ táfà ń sọ fún yẹn? àfi wípé ó yín gbàdó sẹ́yìn ìgbà kò sí nǹkan téèyàn kan lè sọ pẹ̀ tó lè dìde. Hmm. ìyẹn ni wọ́n ti wọnú ara wọn. eegun wọn ti wọnú ẹran gbogbo ẹ ti wọnú ara wọn gan ni. ah ẹ wo kò séèyàn kankan tó lè ráàrin wọn èmi tí mo jẹ́yàwó ẹ̀ gan-an mi lè ráàrin wọn. ṣífù yẹn tí ò bá ti lè gbàwẹ̀ tí ò dẹ̀ lè fi èyí tí eegun ti wọnú ẹran tẹ́ran ti wọnú eegun yẹn tí ò bá lè fi sílẹ̀ kó ṣe nǹkan tí àáfàá ni kó ṣe a jẹ́ wípé ọ̀rọ̀ dọ̀rọ̀ ya sọmọ ẹ̀. o máa kúrò nílé yìí o torí mi ò bí ẹ lágàn kò dẹ̀ ságàn ní ìran mi ó dẹ̀ ní kó o bímọ tó bá ti wá jẹ́ ṣífù kò ní gbé gbèsè ní kó gbé kò lè fi bímọ lórí àjọ lọ. àṣírí yín tú so ẹ mọ̀ pé bí ìní ṣífù máa ń gbà àwọn àlejò ẹ fi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá tí wọ́n á ṣèpàdé tẹ́ ẹ̀ ṣe mítì lórí èmi àti ṣìfà mi. jẹ́rí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe ṣìfò ẹ yẹ kí n sọ fún yín ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe ṣìfò ilé àfà tẹ̀sán pé ẹ mú lọ ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe o ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe ṣìfò mò ń sọ fún yín o mo sọ bẹ́ẹ̀ náà ah, ó lọ gbé ìyá ẹ̀ wá láti lẹ́nijọ́ mélòó chief adéṣẹ́wà ọ̀ adéṣẹ́wà kí ló dé sẹ́yìn nìkan ni sẹ́yìn nìkan ṣe fẹ́ pa chief mọ́ mi lọ́wọ́ ni kí ló dé ọ̀. ẹ ẹ àdùkẹ́ tí ẹ máa farabalẹ̀ máa farabalẹ̀ ìfarabalẹ̀ ló lè ṣe èmi tí mò ń farabalẹ̀ gan yóò dúró lára mi ká má ṣe níwọ̀ tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣé gbogbo ìgbà nìwọ máa ń bínú ni gbogbo ìyànjú tí màmí ń gbà fún tèmi àti ẹ náà ni. tó bá jẹ́ pé tèmi àtọmọ yín lẹ́jọ́ ń ṣe kí ló dé tẹ́ ìmọ̀ àwọn méjèèjì lọ kí ló tó jẹ́ pé ọmọ yín nìkan lẹ mú lọ àtorúkọ shift ẹ mú lọ bẹ̀ kí ló dé kí ló dé tẹ́ ìmọ̀ àwọn méjèèjì lọ. Ah. dúró dúró má bàa sọ nǹkan kan mọ́ hmm. eh, àbíkẹ́ àbíkẹ́ náà pè é ó máa gọ o ah, ah. ó tiẹ̀ fẹ́ẹ́ lè nà kagún mi lójú àbí tí ó bá tó bẹ̀rù kò yẹ kó tó ṣáájú ni ah, ah, ó fi mí díwọ̀n ni. èmi àti iye ẹ̀ ṣàwáwù làwọn jẹ́ ìwọ wá dúró o wá nàka lé mi lórí òun náà ká òun náà ká tó dáa ní kó dáa fún ẹ ilé ẹ̀fọ́ àtàlọ́ ṣé mo lọ nítorí ọmọ mi nìkan ni àbí torí ẹ̀yin méjèèjì àbí tó bá rí bó ṣe yẹ kán ní kó rí kò ní kàn ẹ̀ tó bá bójú abámu ìyẹn ni mo ṣe tí mo fi ní pé kó jẹ́ ká lọ wọ́n wá ń débi wá ń jábọ̀ wá ń hebọ̀ wá wá. Eh, tó yẹ pé ẹ fẹ́ bá wa méjèèjì lọ ẹ mú wa lọ ẹ mú wa lẹ kẹjẹ kí n fojú onísọ bí eh, onísọ kan bí mhm, ìgbòwe ẹ̀yin náà lẹ máa parí ẹ kẹjẹ ká fi ká fi onísọ ká fi kàn kó tó bá fẹ́ kàn ẹ mú wa lọ. nígbà tó jẹ́ pé ṣe máa ma ṣe bí adìẹ ilé kù kiri ilé tó máa ma gbọ̀n tó máa ma ṣe ìranù tó máa ma ṣe òun náà ló jẹ́ kẹ́rù wa máa bà ẹ́ ah. nígbà tó lẹ̀ ti wá tẹnu ara ẹ̀ jáde pé àṣejọ lọ yìí sì tó bá ti di lọ́la àtún níbi tá à ń lọ àjọ ń lọ. ẹ ṣáà mú mi lọ. àdùkẹ́ o kọ́ wọ́pọ̀ mi lẹ́nu kí tó sọ pé àjọ máa ń bẹ̀rẹ̀. àbí so àjọ máa dé bẹ̀ lọ́la ni gbogbo ti jẹ́ tọ́lọ́ kọ́ náà sọ gbogbo àjọ la ni. àmì o mo ti gbọ́ yín. àjọ lọ kó lọ fi ara búkú ẹ̀ kó fi balẹ̀ ètò dára náà máa ṣe nílé kó yín lẹ máa gbọ́ ọmọ ọjọ́. ìwọ tó ti ràn mí lọ́wọ́ máa kọjú ìjà sí mi. orúkọ jésù dúrà àwọn ọmọ àwọn ọmọ inú ẹ gbàdúrà fún wọn orúkọ jésù ẹ gbàdúrà fún wọn ọlọ́run ẹ gbàdúrà fún wọn ah, gbogbo ohun tó ṣòfò yín ọlọ́run jẹ lẹ́sìn oyè àwọn oníkẹ́ máa tàn wọ́n lẹ́sìn ayẹyẹ rẹ̀ tàn wọ́n lẹ́sìn oorun rẹ̀ tàn wọ́n lẹ́sìn Jésù Kristi ah! Olúwa wa. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹ̀yà wa, ẹ̀mí Ọlọ́run ó fi ń yé mi wípé ẹyí àbàmì kan ó wà nínú ilé tí ó ń dọdẹ lóru àti lọ́sàn-án àti ní gbogbo ìgbà àtúnfi yémi síwájú wípé tí ẹyẹ ọgbà mi yóò bá ṣe kí ni tí ò bá kú kò sí ẹnikẹ́ni tó lè fi ní ṣe nínú méjèèjì ẹyẹ ọgbà mi tẹ̀ ń wò yìí àfi tẹ́ ẹ bá pa ọ́ fi yé mi sọ wípé ẹ gbọ́dọ̀ ṣe kí ni múra láti ṣiṣẹ́ iṣẹ́ náà dẹ̀ ni wípé ẹ máa lọ sínú ìṣòro ọjọ́ méje ìṣòro ọjọ́ méje tí mo ní ẹ máa lọ ni wípé nínú ilé yín ẹ máa ṣe ìṣòro ọjọ́ méje láti wé ìyá bàbí láti pa nígbà tí o bá ń lọ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ẹnikẹ́ni ní àsìkò náà ìgbà ẹni ọlọ́run ṣe kí ni bá fún yín ní agbára láti ṣe ẹ gbọ́dọ̀ kí ni ẹ gbọ́dọ̀ pé yaba mi kí ẹ tó lè fi èso yìí o. ẹgbẹ́ yìí lẹ bí wọn ìtorí wọn lè ṣe sáré sókè sáré sódò kó bá a nígbà ẹ̀yìn ò sí àwọn méjèèjì náà bá lọ. ẹ gbọ́dọ̀ pé yẹ yìí ni o láì rí bẹ́ẹ̀ níta àwọn kan ní àmà rẹ ṣùgbọ́n tá a fẹ́ bímọ ẹ gbọ́dọ̀ múra nínú ìṣòro láti ọ̀rọ̀ kẹ́ni sẹ́nikẹ́ni wa yóò gbàdúrà rẹ̀ olúwa ó sì fún mi rí bí mo sọ ẹ lọ bẹ̀rẹ̀ sí ṣe ìjọ tí a máa mú fẹ́ máa bẹ̀rẹ̀ ṣóòrù láti kiri ìgbà yẹn ni kí wá sí kiri kiri fún mi lápò wá sí pé wọ́n ti dídọ̀ kẹjọ fún mi lápò ìjọba mi náà máa fàdúrà rẹ̀ lọ́wọ́ mi ìfàdúrà mo ti má lè ṣe máa fún ìgbà yóò wà fún bá tó èmi ó tẹ̀lé Jésù Olúwa ah, Nadi. Kola Kolenti mo ti wò yín nílé mi wá rí pé bóyá kí n wá wò yín níbi báyìí bẹ̀rẹ̀ sí gba tẹ́gùn. yes mo kọ sports ni mo àti pẹ̀lú skill wo mo tó ṣe báwo ni. báyìí láfíà báwo ni school. àdúpẹ́ mo ti dé mo fẹ́ ṣe ìgbà Kọ́lá. kíkèsí. jẹ I already had you. Well, I told you that several I had you when I was very, very young. Uh, mo me. Oh, gee. When mú come wálé apart from your other friends guys like Chike you know, you know, you know what I'm talking about. o ò tí ì mẹ́nì kankan wá lérí pé o fẹ́ wá fi kí mi o fẹ́ wá fi hàn mí o fẹ́ wá you know and I kept wondering that when will that happen. dáàdi mo understand eh in fact ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ eh, but ẹ náà sọ pé ọmọ àjànàkú kì í yàrá ọmọ tí bá bí ẹkùn ló máa ń jọ ìwé lẹ rán mi lọ kà owó dẹ̀ lẹ ń fi rán mi lọ léwèé definitely mo gbọ́dọ̀ justify wo tẹ fi ràn mí lọ léèwé that's why tó jẹ́ pé mi fi lọ́ọ̀rẹ́ kankan mo fẹ́ kí extra curricular activities àbí bóyá side attractions kankan kó affect studies mi mo fẹ́ build GP mi dé level mo ok o mo ti wà ní first class báyìí o kò sí nǹkan tó lè affect o kí n tó bẹ̀rẹ̀ sí ní kọ́rẹ́ mi sá. mo fi jọ dáadé sá. you know that that shows actually that ọmọ mi ni that's a good plan uh, but at the same time ṣé mo gbé tó bá pè wọ́n náà gbé gbèsè tí mo gbé ni though mine was not deliberate really but as God will have it ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ wáyé bẹ́ẹ̀ so ó máa wù mí náà báyìí máa grandchild mi lẹ́gbẹ̀ẹ́ kan you know your mother of blessed memory I know she is alive now ó máa ti fún ẹ lọ́rùn sọ pé tí wọ́n máa ń le gan ọmọ tó wọ́ náà ni bó ṣe ṣẹlẹ̀ yẹn èmi náà ló wà fún ẹ gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí bàbá mi tiẹ̀ gbígbèsè ọlọ́run ṣe jí mi. iye ló wà you know. mi tí mo pèpè tẹ̀ ń bọ̀rọ̀ lọ nìyẹn. yé mi ẹ mọ pèpè tẹ̀ ń lọ náà nìyẹn ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín mo ní ọmọbìnrin kan tàjọ máa ń ṣe wọléwọ̀de ní school reading partner mi ni akọ̀jọ máa ń kàwé ni tàbádé library àwọn nǹkan tí ò bá yé èmi á ṣàlàyé ẹ̀ fún ìtí ò bá yé mi náà a ṣàlàyé ẹ̀ fún mi eh, but daddy no strings attached tiẹ̀ tó. ní pàtàkì lásán ni no strings attached to. I understand I understand am I'm happy to hear that pé o tiẹ̀ ti ní leading partner from there I'm very sure pé partnership yìí máa upgrade lọ sí. <laughs> actually mo love ọmọ yẹn mo really love ẹ gan but ojú máa tì mí mi tí mo oh, rí. gan bọ́ létí kọ́lá òòjọ́ mi nìyẹn mẹ́ òòjọ́ mi in my good old days in my good time nígbà tèmi wà ní gbòòrò street boy mo rí mọ́mí ẹ̀ báyìí mo kọlu mo ní one big ló ṣe é mo nífẹ̀ẹ́ mẹ́ <laughs> and that was it. Daddy, you know, my people. please do that. Please do that. <laughs> do that. Èmi kò lè wájà ní sígbòrò sí màá tún mọ́ mọ́ ẹ lára. Ojú ò tijú. <laughs> Màá tún mọ́ mọ́ ẹ lára. Daddy, no. Ẹ ẹ láìsí fún mi. Ọlọ́run fún wa ṣe. Ọlọ́run fún wa ṣe. Inú mi dùn you go take some. Daddy ẹ̀yin àti chaplain. Àbí sáré wẹ́n ṣe sáré wẹ́n ṣe. Ẹ wo mo fẹ́ dókè kí n sáré ṣe àwọn assignment o. Àmọ̀ràn àmọ̀ràn. Máyì dáàbì kẹ̀kọ́ yóò sí mi. Kọ́lé sí. Ẹ̀kọ́ yóò sí mi. ilé tó ti ẹ̀ ń bá mi lọ ní tàti máa rí catapult ibẹ̀ ni mo wá tó ibi kọ́ mi ìmọ̀ ibi tàti ń tà. bóyá kò lọ sọ́dọ̀ eléwé ọmọ náà bóyá lè ní. ọ̀rẹ́ mi eléwé ọmọ abọ́mọ kan tó jẹ́ catapult ni ọfà ọfà tó fi pẹyẹ. wọ́n lè máa lò fún ṣe wọn ó ṣe báwọn boys àdúgbò sọnù. boys ó fẹ́ kí n tún di ara mi síta kí lọ bá wọn boys kí lọ bá wọn sọ kò ṣeé ṣe. wo o disappoint me gan o o really disappoint me ṣe bá lórí friendship ló pé level tí ń chief ń gbé mi lọ mi ò like o bí ti báwo ó ti ń di pé òun fẹ́ fẹ́ mi or something ṣé bí ọmọ tiẹ̀ náà ṣe máa ń ṣe nìyẹn. ìjọ ẹ̀ tó rọ̀ náà. ẹ ṣé tó lè lọ fi spoil mood mi ò like ẹ o what is this now. ṣé báwọn tiẹ̀ ṣe máa ń ṣe fún ẹ̀ nìyẹn kóńdó la máa fi bá ni àbí kò mọ̀ àbá máa sọra di tá a máa mú báyìí ẹni àwọn bá ṣe gbà á gbọ́dọ̀ pa àwọn tó bá gbà báyìí là máa fún un. nínú ọjọ́ ìláyà jẹ ìwọ náà láyà. mi láyà bọ níṣẹ́ ní ẹ̀yà lẹ́yìn. ẹ̀yà bá mi ìyá lẹ́yìn. ṣé ṣé ṣé títóbi ni àbí kékeré. láti ṣe wá wọ́n pé ìwọlé ìjìlá rẹ̀ báyìí. Sometimes I wonder the kind of woman that you are. Eh? Kí o gbogbo ọ̀nà àti wọn náà o sọ fún mi kí o ń gbàdúrà. Àdìsí wọn ò gbàdúrà. Àdúrà tó gbà títí títí fún like ten years now. Àdìsí ti gbà sí. Àdí nkankan. Tó o mọ̀ bóyá táyì tó yẹ kó wọlé yẹn gan lọ́wọ́ máa ṣe àmì ìsàdúrà ẹ̀. Ó pàṣọ sí àbí kí ni kò tó máa ń tọ̀ yín kiri yẹn. I need to see them one of these days. bá bá fẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́ bọ́kàn lólúwa because kò sọ̀rọ̀ níbi kankan. There's no friend, no no no ah. no no no no kò sọ̀rọ̀ níbi kankan. òfò òtúbáńtẹ́ lásán ọ̀rẹ́ dání gan ìyẹn ọ̀mà tó pọ̀n ẹni abínibí náà ń dání ṣó ti gbọ́ ojú olójú mẹ́wàá kò lè dàbí ojú ẹni àwọn afojúfẹ́ ni má máa fọkàn ni pàkísà ń ta tàn tẹ́nitẹ́ni tó bá ń ṣe ọmọ wa tún máa fẹ́yìn fẹ́yìn this same pupu náà máa ma ṣe kí ẹ lẹ́yìn wàá tún gbé wọn ẹ tún máa lọ́jọ́ ṣe fàájì ìyàwó ilé gan ó lè máa jẹ́ lẹ́sẹ̀ As long as Toba Tijele and Rasho oh, my dead shit. People don't really wanna know how much you do for them. They know my but woo echo cool. Toba Teti Jenki Ele Berala They should say respect on me. Jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi ooo. Aláàánú mi, aláàánú mi, you ìjà sí i.